ojúmọ́ ire tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ló máa já sí fún wa ojúmọ́ ìdùnnú ojúmọ́ àlàáfíà ojúmọ́ ẹ̀mí gígùn ojúmọ́ ọ̀rọ̀ ló máa já sí fún wa láṣẹ Ọlọ́run Olódùmarè mo ní àjíire bí ní gbogbo ibi tí a ti ń gbọ́ èmi wà lénìí mo ní Ọlọ́run ló máa ṣeun nínú ayé wa nítorí pé ó ṣe ohun tó jí wa láyọ̀ àti àlàáfíà lánàá ń ṣe la sùn tá dàbí òkú ṣùgbọ́n lónìí ajísáyé ajísáyè ajísáyè ara wa ọpẹ́ ni fọ́lọ́run olódùmarè èyí tó jí wa sí àyè ẹ kú kalẹ̀ níbẹ̀ yẹn ẹ kú lé làkàrà lé ẹ kọ̀nà làkérò ọ̀nà mo ní bàbá tẹ̀wá ti ríra ẹni pẹ́ ẹ kú àtijọ́ la máa ń kíra ẹni ẹ máa kú ìkàlẹ̀ o ojúmọ́ rẹ̀ lẹ́tọ̀ọ́ níbi tá a ti sọ̀rọ̀ nípa ìlera ìlera lọ́rọ̀ ìlera lówó ìlera lẹ̀mí gígùn àti àlàáfíà ìlera tí yẹn gan ló sì wá jẹ àwa ní ogún ìlera tí yẹn gan òun ni wàhálà ti wà a ní ìlera tí yẹn ó jẹ wá lógún ní orísun torí pé orísun làgbà àwa kì í bá wọn wọ ìrà tí kò bá ní ẹyin nínú o a ní ohun tó ṣe pàtàkì tí ń kọ́ni lọ́gbọ́n tí ń fúnni lóye tí ń fúnni nímọ̀ ohun la máa ń gbéyẹ̀wò ní Orísun yìí lọ́lọ́kan òòjọ́ kan tí yóò ṣe wá ní àǹfààní ibẹ̀ ni mo wà lónìí tí mo mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe mo wá sọ yìí pé bẹ́ẹ̀ ti mọ̀ ó dún ní mímí ò ń ṣe àìmọ̀ fọlọ́kọ Fóyèkẹ́ Ináọlájí lórúkọ tèmi ẹ wá mọ̀ yìí pé mi kì í dárìn nítorí pé arìnpọ̀ ọmọ ejò òun ló jẹ́ kí ìyá máa jẹ wọ́n èmi kì í tilẹ̀ ṣe ejò ènìyàn ni mí bẹ́ẹ̀ mọ̀ yìí pé lórí ètò yìí dókítà lóríṣiríṣi lọ́nà kan òjọ kan nítorí pé lẹ́ra yín ló jẹ wá lógún àwọn ni mo máa ń wá sórí ètò yìí dókítà mi tún ti wà ní ìkàlẹ̀ mo ní tó bá tún àsìkò tí ẹ ò máa gbádùn dókítà mi àti ohun tá a mú wá lónìí mo ní ah ẹ̀yin náà ẹ mọ̀ pé dókítà mi wọn jẹ́ alákíkanjú ènìyàn ẹni tó nífẹ̀ẹ́ iléeṣẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ tó sì nífẹ̀ẹ́ ètò yìí lọ́pọ̀lọpọ̀ kí la wá ń gbéyàwó lónìí ohun tí à ń gbéyàwó náà ni à ń pè ní àrùn ibà àti ibà pọ́njúpọ́tọ̀ ohun méjì ni ibà àti àìsàn ibà pọ́njúpọ́tọ̀ ohun náà la máa gbéyàwó lónìí ah, kẹ́kẹ́ ọ̀run ẹ ṣàrà jẹ́ ká fi nǹkan fìdílé ká fìdílé nǹkan ká lè gbádùn ètò yìí lónìí ká sì tún kọ ọgbọ́n lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ ti mọ̀ pé àṣà mi òun náà ni wípé a máa mu omi ọgbọ́n omi ọgbọ́n tòní tá a wà á mọ kí ni àsọjù ọ̀rọ̀ ẹ̀. Eh! asọ́jú ọ̀rọ̀ ni asọ́jú ọ̀rọ̀ ni ọmọ mi ọ̀rẹ́ mi ò tiẹ̀ gbọ́ ni ìyálé ọ̀kan ìyálé nkùnlé ó ṣe gbá ó ṣàwọ́ ọ̀rọ̀ ọmọkọ ẹ̀ mo rí lánàá mo ní asọ́jú ọ̀rọ̀ fòfófó ṣíṣe ẹni tó bá ti jẹ́ pé ó sì lè sọ asọ́jú ọ̀rọ̀ náà yóò ṣòfófó ẹni bá lè sọ asọ́jú ọ̀rọ̀ yóò ṣèké ẹni bá lè sọ àsọjù ọ̀rọ̀ ó máa dalẹ̀ ẹni tó bá lè sọ àsọjù ọ̀rọ̀ á fi ẹnu ara ẹ̀ báyìí á fi kó bá rẹ̀ ẹni bá lè sọ àsọjù á fi ẹnu ara ẹ̀ á fi ba yí ara rẹ̀ jẹ́ àsọjù ọ̀rọ̀ náà ni mo fẹ́ sọ o ẹ̀gbọ́n olórin kan tẹ̀ sọ pé ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ni mí ẹ̀dákun ń sọ̀rọ̀ sọ tó lẹ́nu òròfo ló ń pa òròfo kẹnu tèmi má ṣe pa mí ó ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ní òun ó ní ẹ dákun ẹ má jẹ́ kó òun sọ̀rọ̀ sọ torí ẹnu òròfó báyìí ní pòròfó ogun tó wà láyé ẹ lónìí ìwọ ló fà á o nítorí pé ẹni tí ò yẹ kó sọ̀rọ̀ fún ah, ọkọ mi kinní kan kinní kan ìwọ wò ó ilé ẹ tó dàrú yẹn ọ̀rọ̀ ẹnu ẹ ló fà á owó tọkọ ẹ fún ẹ ìwọ ló gbé síta ọbẹ̀ tó ń ṣe ìwọ ló sọ aṣọ tó kọ́ rà fún ìwọ ló sọ bó ṣe sọ lórí iléèwé fún àwọn ọmọ ìwọ ló sọ ó dẹ̀ pé ẹni tó wá ń sọ fún gan kò rí gbàdúgbà lé ọkọ tó wà á ó tún wá parọ́ fún ẹ ó lé ẹ kúrò nílé ọkọ ó sì gba ọkọ mọ́ ọ lọ́wọ́ nítorí pé alásọjù àtàlásọtán òun ni ẹ ogun tó wà nínú ayé ẹ lónìí kò máa ń ṣe nítorí nǹkan kan o mo ní wọn ò ṣàṣẹ láti ìdílé bàbá ẹ wọn ò ṣàṣẹ láti ìdílé ìyá ẹ kódà ogun aládùúgbò kan ló ń jẹ ogun ẹnu ogun ẹnu ogun àsọjù ogun àsọrégè òun ló ń pẹ́ nítorí pé ẹni tí kò yẹ kó sọ̀rọ̀ sí ohun tó sọ̀rọ̀ fún ohun ló sọ̀rọ̀ fún ẹni tí kò yẹ kó kó àṣírí ilé ẹ lé lọ́wọ́ ohun ló ká àṣírí ilé ẹ lọ́wọ́ ẹni tí ò yẹ kó mọ̀ nípa ọmọ nípa ọkọ nípa ìyàwó nípa ìyàwó ẹ tàbí ọkọ ohun náà ni wọ́n kó àwọn àníyàn ló gbogbo àwọn ọ̀rọ̀ sí ẹ lọ́wọ́ àìsàn tó wà nínú ẹ lónìí kí ló fà á ogun ẹnu nìyí ọ̀rọ̀ àsọjù ni ọ̀rọ̀ àsọrẹ́gẹ ni ó fẹ́ lọ sílé ìwòsàn láti lọ bímọ ọ̀rẹ́ ẹ mọdé ètìtàn fún ẹ ó lọ ṣe scan ní hospital ọ̀rẹ́ ẹ tí bó ṣe ń délé báyìí ó ti ń pè ya alágbájá ìyá làkàṣègbè máa bọ̀ ọ́ tó bá rí i àní wọn lọkùnrin ló wà ń bẹ̀ nígbà tí wọ́n ṣe tán ah. kó wọ́n ní gbogbo aláàmú ló dakùn délé àmọ́ yìí tí nínú wọn wọ́n wá ní inú jíì àfi bí ọ̀run torí pé kò sẹ́ni tó lè mọ inú yẹn rárá ìdí nìyẹn tó yẹ pé gbọ́dọ̀ pa ẹnu ẹ̀ mọ́ ọmọ tó ń bọ̀ wáyé sáyé jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ scan ti gbé o ti sọ fún ara o sọ fọ́rẹ̀ẹ́ o sọ fún ojúlùmọ̀ nípò mọ̀ nǹkan tó wà nínú okùn yìí ni tó bá mọ̀ ìbejì náà máa pè ah ohun tó wà nínú okùn yìí tó bá nígbà tí mo lọ ṣe scan lánàá ìbẹ́ta màá náà pè ah ah èèpà ń para ẹ̀ ó lóun ń pajá ó mọ̀ pé òun fẹ́ fi ọwọ́ ara ẹ̀ ṣera ẹni ẹ àìsàn tó ń ṣiyẹ́ lónìí kí ló fà á ebú oògùn ẹnu ni hmm, wàhálà tó wà lónìí lónìí lónìí lónìí ṣe bí wọ́n gún ẹnu ní ọ̀rọ̀ oríṣiríṣiríṣi tó o ti sọ lọ́tún tó o sọ lọ́sìn òun ló mà kó bá yí ẹ̀ tó wá tó wá ń sáré kiri ó wá ń rò pé ìyá alágbájá ló ṣe é ó rẹ pé ìyá jàkàṣègbè ló ṣe rárá ọ̀rọ̀ ẹnu ẹ ohun ẹ ọ̀rọ̀ ẹ òun ló sọ ẹ́ débi tó wà yìí kí ló wá yẹ kó o ṣe kó o dẹ̀ yí padà kó o ronúpìwàdà kó o bà lè bọ́ nínú ogun tó wà yẹn àwọn tó tẹ̀ sí wá lọ sọ fún lọ́fẹ̀ẹ́nu ara ẹ̀ tún rẹ̀ ṣe ẹni tó ti sọ fún pọ́kùnrin ló wà mí ẹ sọ pé a a scan yẹn a kò tiẹ̀ wo ó dẹ̀ ń pé bẹ́ẹ̀ yẹn ò dẹ̀ mà tún ní kí n lọ ṣe scan mi o kó o yá tètè yá gbogbo bí tó ti fi ẹnu ẹ tó ti lọ fi kọ́ tó ti lọ fi sọ̀rọ̀ tó ti lọ fi ṣoríṣiríṣi tó fi kó báyìí tètè lọ fi ẹnu ẹ náà kò bẹ̀rẹ̀ sí máa fi lọ sọ fún àwọn èèyàn yìí pé à ah, báyìí lórí bẹ́ẹ̀ kọ́ lórí kò bẹ̀rẹ̀ sí máa yí ẹnu padà ẹnu ẹ̀ yìí tó o bá tilẹ̀kùn ẹ̀ tó o bá pa ó pa yí ara ẹ̀ mọ́ ni ìwọ ló lọ́rẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ ẹ̀ kan wà nìbàdàn ikán wà lọ́ṣogbo ikán wà lábùjá bó ṣe ní sí amẹ́ríkà ló ní sí kinní bẹ́ẹ̀ náà lẹ́dẹ̀ ń ṣe mítìnì ẹnu lóríṣìíríṣìí ẹ àwọn tó ti jẹ́ pé wọ́n ti wọnú àwọn wàhálà àti ìṣòro yìí ó bá béèrè lọ́wọ́ wọn dáadáa imú wọn ti gbọmọ lọ́wọ́ wọn ti gbọkọ wọn ti gbà many things oríṣìíríṣìí náà ti gbà ní ọwọ́ ẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu olórin kan sọ pé ní ẹnu òròfó ni ó pòròfó nínú àbí àlùṣe sọ ẹnu òròfó ló máa pa òròfó òròfó bímọ mélòó kan ó sọ di mélòó nítorí pé òròfó ẹnu ẹ kò bò ọmọ mẹ́wàá ni mo bí ọmọ mẹ́rin ni mo bí ọmọ mẹ́fà ni mo bí ẹnìkan sì máa ń bẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ lé ẹ tó yẹ pé kò rọ́mọ tiẹ̀ bí ìwọ bẹ̀rẹ̀ sí í ṣe pé kọ́ńtì tó béèrè iye ọmọ tó ti bí ó ti kà á ó ti kà á sílẹ̀ wọ́n á gbé wọ́n gbá ìsàn lọ́mọ lọ́wọ́ wọ́n ní pọ́njú pọ́tọ̀ kó máa mú ọmọ wọ́n ní kíbà kó máa ṣe é wọ́n wá ní kọ́mọ yẹn kó máa rú kiri ò wá mọ̀ ẹ́ pé àfọwọ́fà ahọ́n ẹnu ẹ òun ló fi fà á tó bá yẹ pé wọ́n wá nínú ọ̀rọ̀ àwọn ènìyàn báyìí bí ẹ ṣe ń tẹ́tí sí mi nílé tí ẹ ṣe ń wò mí láti Orísun tẹlifíṣàn mo ní tó yẹ pé wọ́n wà nínú irú àwọn èèyàn báyìí ohun kan ṣoṣo ló yẹ kó o ṣe mo ní kó yípadà kúrò nínú ọ̀wọ́n ahọ́n tí ò ń lò kó má ṣe jẹ́ kí ahọ́n èkó ibi tó ṣòro ibi tó ba ayé ẹ̀ jẹ́ dé fi bẹ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀ jẹ́ kó máa lọ kó rọra dúró síbẹ̀ jẹ́ kí àyípadà tẹ̀síwájú nínú ayé ẹ láti mú ọ̀rọ̀ ẹnu ẹ ahọ́n ẹ ibi iṣẹ́ ẹ o ti fa ahọ́n o ti fi da ibi iṣẹ́ yẹn rú ní àdúgbò o ti mú ahọ́n o ti fi da ibi iṣẹ́ yẹn rú èpè òjé pè ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ìjà òjẹ́ jà bó ṣe ń mórí he ló fi ń lu bí bó ṣe ń mú ti bí ló fi ń lu sí bó ṣe ń mú ti sí ló fi ń lu dí tó bá ní kíní ìyá lágbájá ni o tó bá ti ìyá làkàṣègbè ni o wọ́n nà ẹnu ẹnu ẹnu wọ́n sọ ẹ̀dá láàbọ̀ ara síbẹ̀ náà ò yí padà ṣùgbọ́n Yẹmí Fóyèkè Inaọlájí ń pàrọwà fún ọ lónìí wípé àwọn ìṣòro tó wà nínú ayé ẹ àti àìsàn tó wà nínú ayé ẹ yẹn afọwọ́fà ẹni ó dẹ̀ ṣe lè yí padà àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí lónìí wọ́n ní tó bá dénú ẹ̀ ó láti di òdì gidi ni orí ètò ojúmọ́ rẹ òun náà làwà níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera dókítà mi sì wà ní nígbà tó báyà wọn ò máa gbé wọn wa lórí kíni o lórí ibà ìbá pọ́njú pọ́ntọ̀ ìyàtọ̀ tó wà láàrin ẹ̀ kí ni ìtumọ̀ gbogbo ẹ̀ náà láòrí lónìí lọ́lọ́kan òjọ̀kan mo wá ń gbà ládùúrà pé gbogbo àwa ètò àwa nínú àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run aláàánú á tú wa sílẹ̀ mo tún gbà ládùúrà yìí pé iṣan ara ẹ̀yin olólùfẹ́ mi nílé ẹ̀jẹ̀ ara ẹ̀yin olólùfẹ́ mi nílé àti èmi gan fúnra mi ọmọ aráyè ò ní fi dè láṣẹ ọlọ́run olódùmarè ẹ ká dókè lọ́hùn à ń padà bọ̀